نعم نبي الله موسى عليه الصلاة والسلام ó lọ aṣàlàyé pé àdúgbò ọmọ sọ ìṣọ́tù ọ̀sára òun náà wá sọ fáwọn ó sọ fún ọpẹ́pẹ́ ìdàbí ilẹ̀ àìsà ẹ̀rọ bá ìṣà ọ̀yàtún ní àìsà ọlọ́bà àmì ìṣà wọn náà ń tọrọ sọ lọ́lá wàkálùmọ́tò alqaha ila Maryam wa ruhun minhu kódà gbólóhùn ọlọ́run àṣẹ náà ló sọ sára Maryam kódà fún ìmísísílá tó fi di ànábì Ìsá wàkàlámta náà sáfìl mahadi sọ̀bíyá kódà ìwọlọ tó bá wọn nínú àwọn ànábì ọlọ́run àlẹ́ musaadu wasalaamu àjùmáyé ìwọlọ bá àwọn èèyàn sọ látòrí ìtẹ́ yẹrẹtí ó bá àwọn èèyàn sọ lórí ìtẹ́ ẹ gbọ́dọ̀ sọ wọ́n lè ṣùpá àlànà ìlà rọ́bì kàràtàrọ̀ ìlà mọ̀nà àlùfí lọ́bà abẹ́lọ́n ọlọ́run mú dájọ́ àlùfí sani ọlọ́run ti kúrú lẹ́nu o nínú wáyà ilé yìí ó ní wàlámù yẹ kúrú dáńbẹ̀ àníbi isa ò sọ ìdí tó ń òfin ní lọ lẹ́sẹ̀ pọ̀lú wáyà mi sọ wípé ó sọ wípé àwọn èèyàn òbí tù lè gbọ́ èrè ó ní a èmi kẹ̀lé mi èmi tẹ́ pé àwọn èèyàn ń ẹ̀dákùn sóò ló tẹ̀ so nǹkan tó jẹ́ nǹkan tí ń jẹ́ ọlọ́run ọba nìyẹn pé ah yíwà lọ bí wọ́n jọ ọlọ́run ọba lẹ́nu wípé ẹ wá sí kò adájọ́ èmi táwọn èèyàn tún mú lórí ogún pẹ̀lú ọlọ́run so nǹkan tí òun wà mẹ́ nìyẹn ẹni pé nusra tó máa ń rí àwọn àwọn takóta lè náà ti tẹkidúnì àwọn mẹ́rin ìlà ayé ní ìlú ònílà ó sì dọ́rọ̀ ọba aláàlọ́ subhanahu wa ta'ala ìdí Muhammad sallallahu alaihi wa sallam

àbẹ wọn nira Muhammad èwo nínú wọn ni wọn wà á sọ dáadáa nípa rẹ̀ kò sí bọ̀tò ń ti bẹ́ẹ̀ bí wọ́n sọ dáadáa nípa rẹ̀ kò tí ì kọlifáì rẹ̀ fún ìgbà tó lẹ́tọ̀ọ́ wọ́n ní ya Muhammad rẹ̀ Muhammad anta Rasulullah wa khatimul anbiya ìwọ náà òjíṣẹ́ ọlọ́run ní ọkọ́dà ìwọ nìkan ìgbogbo àwọn ànábì ọlọ́run ọkọ̀dà káfàrà ọlọ́run lákàfà sàkọ́dà mi dámbíkà mẹ́ta àkọ́dà kódà ọlọ́run ti forí ẹ̀sẹ̀ jìwọ́ àti tó ṣe lákọ̀ọ́kọ́ àti tó ṣe kẹ́yìn ìṣùfà lọ́rẹ̀ lọ́rọ̀ lọ bá abẹ lọ́hùn kọ́lọ́n wá dájọ́ yìí hálà àtàrà ìlànà àhànà fi tó wà ní tóbi wá ń kàbá yìí àdébí ní fa àǹtọ́lì alẹ́ ìsọ̀rọ̀ àtọ̀sọ̀lá fa á ti ìtàkìtàlà àrùs fa á kọ òsàájì dálé rọ̀bì àzàwọ̀ ẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí nǹkan àdébí tí má ti wá sọ́wọ́ sọ́wọ́ yìí tẹ́ fa àǹtọ́lì máa lọ sí abẹ́ áṣù ọlọ́run ọba yìí níwà lọ borí tẹ̀lẹ̀ fọ́lọ̀ lóòótọ́ lódodo àrẹ́bì ló lẹ́tọ̀ọ́ sí ìkẹyẹ sọ́lọ́ láàrọ̀ sálà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ òun náà tún fìtẹ́rí ba ṣe àwọn èèyàn rò yẹ wọ́n fi dára rò yẹ lóòótọ́ òun náà ní pé ah, ọlọ́kì sọ kí ní èmi náà mo lè pẹ̀lú àwọn dára tọ́lọ́run ọba ti sọ́dọ̀ mi èmi náà mo lè ṣe é kéé mọ́tò wá ṣe níṣe tàkàbùrọ́ni mọ́sẹ̀ ní ṣe kí ni o ìgbéraga torí pé tó o bá ṣe ń ṣe lè dá àrùn méjì kó ah pé mo jẹ́ni tó lè ṣe yìí náà àánú ẹ mi àwọn yòókù tí wọ́n ń yẹrí yẹn láti wọ́n sálábà ó wù àwọn náà tẹ̀lé ti gíptọ̀ ó wù àwọn náà kó jẹ́ but wọ́n ti rí nǹkan tó fún àwọn aláṣọ padà pé láyé nafsi nafsi nafsi ẹbí fa àǹtọ́lé máa ń dìde máa ń lọ fa ti tàtàlà arṣ fa kò sáyé lálẹ́ rọ́pì àzàwàjẹ́lì ثم يفتح الله علي من محامده وحسن الثناء عليه شيئا لم يفتحه على أحد قبلي àbí tí bá ti borí kalẹ̀ tí mo wá tí mo fẹ́ máa bèèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run wàá fún kọ́ mi ní àwọn gbólóhùn kan gbólóhùn ẹ̀yìn tí fi máa ròyìn ọlọ́run bá tí fi máa kí ọlọ́run bá mi ìyìn pé ọlọ́run kó ẹrú kẹkẹ ọlọ́wọ́ fún anábì láwọn gbólóhùn tó fún mọ̀ fún ọlọ́wọ́ bàbá tó mọ̀ yọ̀kọ́ lẹ́yìn ìgbà náà wọ́n wá sọ fún anábì pé yá Muhammad sallallahu alaihi wọ́n wá dé tọ́ ìrẹ́ Muhammad irfa ra'sak orí tó fún kalẹ̀ kí tàbí forí kalẹ̀ ẹ́ tàwọ́dọ́ àlìlà àzọwọ́jẹ́lì kò sí báyìí àwọn náà láyé ṣe tàwọ́dọ́ àlìlà tàwọ́dọ́ àlìlà

tó ń kálukú farabalẹ̀ ó ní àdébí sọlá ọlọ́wà Muhammad irfa ra'sa ìdá Muhammad gbórí sókè santo tọ̀ máa bèrè tó bá wù ọ lónìí báyìí àmọ̀ fún ọ ìṣùpá ìṣàpá sípẹ́ gbogbo ẹni o bá ti sípẹ́ tó bá ṣe ọ̀rọ̀ gbà ìgbà tẹ̀kún nínú olùwà nínú ìjọba àná àwọn olùṣàáfẹ́

alákọ̀ọ́kọ́ tàbí àwọn olùsọ́fà ẹlẹ́kẹ̀ẹ́ amọ̀rọ̀ sóòlù dáwà aláwọ̀ báyìí ayọ́ yìí wà áwọ̀lù ṣàáfíà wà áwọ̀lù mùsàfà wà á bẹ́ so àwọn ènìyàn náà kọjọ́ ọ̀kọ́ sípẹ̀ tó nípa àwọn ànàbí ọlọ́run kú náà sípẹ̀ àlẹ́bí sọ́dọ̀ sàlá bọ̀ pé nàbà wọ́n jẹ́ ọ̀kọ́ sípẹ̀ tí wọ́n sì gba ìpẹ́ rẹ̀ wọ̀lá ànàbí àlẹ́bí sọ́dọ̀ sàlá ìṣfà tó ṣàfà ànàbí sípẹ̀ ọlọ́run bá ń gba ìpẹ́ eléyìí ipò yẹn ipò pé ẹyà wọ́n gbà fúnra wọn ẹlọ́bá dámà ẹlọ́bá ibrahim ẹlọ́bá múnúwọ̀ ẹlọ́bá musa ẹlọ́bá isa ipò ẹni mẹ́kọ́ mẹ́rin mahmuda tó yé jàmbá ipò yẹn nínú ká ẹ̀dá kò sí ìgbà ẹni kàrámù fara bí ẹ̀bẹ̀ ìjọ kàrámù fara kàrámù bìnà àbọ̀ mi ha ha onílà ní kí ni o ha àlùmọ̀kọ́ mahmud nínú àwọn kàrámù tó lọ́wọ́ fún ànábì onípo ẹ̀yìn ọkọ̀ mùkẹ́ hàn Allahu Akbar Allahu Akbar lẹ́gbẹ́ tó la wà lórí wọ̀lá àkíròn gbogbo ìdá àmọ́ òkú hàn ah, ah, bọ́sì wà wà wà náà o bọ́sì wà wà wà náà o nínú àríṣà nínú ìgbà òṣèlú ọba ní àkúmù mọ̀kọ́mẹ́n ẹni màá dùà nípò káràkìyàmẹ́ yàgbùgbìtù ní yàgbùgbìtù ní ìfẹ́ ìlà wà lórí wọ̀lá àkíròn tó náà ẹgbẹ̀tùmọ̀ owó tí mo mí mẹ́ wọ́n máa jowú mi àtẹni àkọ́kọ́ àtẹnìkẹyìn àríyí sọ́láàtù sọ́lá ilé ni mẹ́kọ́ mahmoud ipò ẹ̀yìn táwọn sọ pé wà bá tó mẹ́kọ́ mahmoud báyìí fi ànábì sí ààyè tó pé gbogbo èèyàn mẹ́kí pé ah ah ànábì náà ọlọ́mọ akẹ́wò ah ọlọ́mọ akẹ́wò ìrọ̀wọ̀ àyẹ̀tẹ̀ wà dájọ́ subhanahu wa ta'ala وأول من يقرأ باب الجنة النبي صلى الله náà ni awwal man yaqra bab jannah ó ní ẹni àkọ́kọ́ tí ó kẹ̀lẹ̀kọ́ àlìjẹ́nà tí wọ́n dẹ̀ ṣe fún ìyẹn tó ṣàfáà ìran ṣàfáà kan tó nìyẹn nínú karama níbi ìlọrin sọlá sọlá wọ́n yàtọ̀ sí ṣàfáà tọ̀ sí ọ̀kan mahmud tó jẹ́ ṣàfáà tó lọ́dúnmọ̀ so nínú ṣàfáà tó lọ́dúnmọ̀ ìṣe ni pé ó ti dáńgọ́tán ẹ̀yẹ́ màmjẹ́nà ọlọ́jà wà nù tá a bá tó dé ẹni ọ̀nà àlùjánnà yẹn wọ́n ní sílẹ̀kùn fún wa ní àrí tààrẹ̀ ṣọlá ọba ní à pàáàtì máa wá wá máa wá béèrè ní pé kí wọ́n ó sílẹ̀kùn lẹ́mi ní máa ní kán sílẹ̀kùn wọ́n á béèrè pé mọ̀ ní àn ká wọ́n o tó fi dípò oníká máa sí ilẹ̀kùn fàákóòl ànà Muhammad àwọn ènìyàn máa sọ yí pé èmi ni Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá sọ yí pé bí ká omen ìdíkà ìwọ ni wọ́n pa mí láṣẹ pé kí n ṣílẹ̀kùn yẹn fún tó bá tó sọ pé bá ní káwọn ọ̀nà àlùjẹ́nà ń wọ̀ tó ní sílẹ̀kùn àlùjẹ́nà fẹ́ẹ́ nìkan kan àti pẹ̀lú kí ni o bìṣàfà àti nàbí sallallahu alaihi wasallam kàràmà tó ní fún àbẹ̀bí sallallahu alaihi wasallam. ila ghairi dhalik mimma la yadkhulu tahta hasr. ila ghairi dhalik mimma la yadkhulu mimma la yadkhulu tahta hasr àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ẹnu wa àlè gbàtọ́ àlè kàtẹ́ àlè kàtẹ́ nínú tíra yìí nínú àwọn kàrámọ̀ tọ́lọ̀ owó ṣe fún àmẹ́bí gẹ́gẹ́ àti mẹ́rin àwọn pínlẹ̀ àbí àti mẹ́rin bàbí márùn-ún nínú àwọn tó sùn nínú tíra yìí tọ́lọ̀ owó fún àmẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀dá kò jẹ̀ máa tí kò tó ríire wípé irú ànábì ọlọ́wọ́ á tó wá sẹ́yìn rẹ̀ alhamdulillah fún wa pé ah, ah, irú ànábì ọlọ́wọ́ á ṣe àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ká máa sọ̀lànà rẹ̀ ká máa ṣe ẹ̀sìn rẹ̀ ká máa tọmọ́ ní hajj rẹ̀ ọ̀la òkú rẹ̀ wa. so nínú nǹkan tẹ́ kẹ́ ẹ̀ máa dúpẹ́ lórí òun náà ni pé ọlọ́wọ́ bá ṣe ànábì ní ànábì wa lórí sọ́lá àtúwọ̀ sọ́lá rẹ̀ àfa àparí sí ààrẹ sí bíbá yìí tí pé nínú àfíìdá wa olùyẹn náà. والأدلة من الكتاب والسنة على مطالب الشهادتين وشروطها أكثر من أن تحصى والأدلة أفضل جريعة ويري من الكتاب والسنة حتى القرآن السنة alámọ̀tọ́ ní fi ṣe àdàtẹ́ tó ń gbé tó ń sọ àwọn nǹkan tí ìgbọ́rọ̀ ń gbọ́ àtàlẹ́ ìsàlám tó kó sínú ayé mọ̀kútàdọ̀ àwọn nǹkan tí ìsìlẹ̀ ayé láì lọ àwọn ìsàlám tó kó sínú àwọn nǹkan tó kó sínú tó sì béèrè fún lọ́wọ́ wa wàṣọ́rọ́ òbí ha àtàwọn májẹ̀mú rẹ̀ àwọn ẹ̀rí yẹn nínú kùrán àti súnà ó pọ̀ àkàrà mi àǹtọ̀ọ̀sán ó pọ̀ ju ń tà نعم وقد اقتصرنا في كل مسألة على دليل من الكتاب والسنة لقصد الاختصار وقد اقتصرنا في كل مسألة نبوع فاي حافظ الحكم رحمه الله ولو أكبر إذا شنك أتي اختصار الرسل منبو ní gbogbo mọ́sálà kọ̀ọ̀kan gbogbo ẹ̀ láti ń fọ ní àlàádẹ̀lì ní àfihàn ní ẹ̀rí bó tẹ̀ wù bó tẹ̀ wù kó tẹ̀ kò bá jẹ́ ọ̀kan fẹ́ẹ̀kì tágbà sọ́nà àti kọ̀ọ̀rọ̀ àti sọ́nà nìkọ́dù ìtìsọ́r tábàdé ká máa kó gbogbo ẹ̀rí tó wà ní báàbù kọ̀ọ̀kan wá báàbù kánípọ̀ ìwọ̀n tá a fi parí ẹ̀rí kan tó lọ́ máa kó àwọn ẹ̀rí kàlámà ànábì wá tí a yóò kú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. tó bọ̀ akàrà máa pé òkè ànábì ní kàlámà àkàfọ́ níbi ẹ̀kan ní méjì àsìkò lórí rẹ̀ ẹ́ torí pé nìkọ́dù ìtìsọ́r tó bá àgbàdo òdòdó náà pọ̀ jù. bá gbogbo ẹ̀rí tá bá ọmọ amú díẹ̀ nínú orí díẹ̀ rí ni wàdíkù mi jólè a sì mú èyí tó jẹ́ pé ó bẹ̀ẹ̀ àwọn èyí tó ti rí bẹ̀ tó bẹ̀ẹ̀ sá kọ̀rọ̀ rẹ̀ tó wọnúwọnú amú àfi nínú ọ̀rẹ́ tó jẹ́ pé ó pọ̀ rẹ̀ gbàtà tó fojú hàn. akitọrọ tún mi ń bá ṣà. kódà ó dàbí ẹ̀rí tá a mú fún ẹ̀ inú tíra yìí tàbí sọ̀rọ̀ wa pé ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí kí tọrọ tún mi bá ṣà. bí ẹni pé ibùdó ibùdó ni ẹ̀rí àwọn ará mú èkí kankan mẹ́ àkàmúdáni so gbogbo ẹ̀rí tó wà ní òtíra yìí wọ́n sọ gbogbo gbogbo ẹ̀rí tó wà lórí báàbù ọ̀tọ̀tọ̀ but a fún díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàfíì insha Allah kìfáyà tún lè mẹ́nà àrọ́dọ̀ lọ́wọ́ ìkọrọ́jẹ́ omi náà gbọ́dọ̀ máa fi ilẹ̀ náà. àwọn ìta wa sọ pé kíkọ́ra tó mi bá rìn náà ni bó ti jẹ́ pé kékeré ní abúfọ́ ní odò yìí wàfíì insha Allah kìfáyà tún lè mẹ́nà àrọ́dọ̀ lọ́wọ́ ìkọrọ́jẹ́ omi náà gbọ́dọ̀ máa ilẹ̀ náà. àfààní eléyìí tó ọ ní ẹ̀rí ó tó ọ ní mọ̀nà ó tó ọ ní tí àkíyà rẹ gbọ́dọ̀ fúnra làáfíà sí fẹ́ni tọ́lọ ń bá gbà lérò pẹ̀lú rẹ̀ wípé òun fẹ́ mú kúrò nínú òkòkò ẹbọ ọ̀pọ̀ ìmọ̀kan lọ síbi ìmọ̀lẹ̀ tawfiq wal sí lákọ̀dọ̀ ẹ̀ka jọ̀dọ̀ ọlọ́run lọ fi di òpin rẹ̀ kò sí agbára ẹ̀ka lọ́dọ̀ wa láti rí tú àti pẹ̀lú àmọ́ ọlọ́run. alayhi tawakkaltu wa ilayhi unib. alayhi tawakkaltu wa ilayhi unib àfáàní ọlọ́run ilé olùdá ọ̀rẹ́ lágbègbè kadhalika nahnu alayhi tawakkalna wa ilayhi unib. ọlọ́run lágbára lé ọlọ́run láti ọlọ́run láti dá ọ̀rọ̀ padà sí àpapọ̀ gbogbo alábọ̀lẹ̀ ọ̀rẹ́ tó padà sí. wala hawla wala quwwata illa billahil aliyyil azim kò ságbára kan kò sí mẹ́ẹ̀kan kan kò sí ète kan kò sí ìgbìyànjú kan àti pẹ̀lú agbára aláwọ̀ bá aláàlì ọba tó ga jùlọ aláàdín ọba tó tóbi. sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. àfa ní àtàlátù ìkẹ́ ó pọ̀ ọmọ bá àdàgbà muhammad àtàwọn alẹ́ ẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà méjì àwọn sọ̀rọ̀ fáwọn ẹ̀sìn rẹ̀ anábì sálà fún òun rárá anábì sallallahu alaihi rárá إن الله عمل حالة صلى الله عليه يا ولدين عمل صلوا عليه وسلموا تسليما إيكا مجيب صلى الله عليه وسلم وصف يا نبي صلى عليه صلى الله عليه هلا مجي هو نكوشي صلوا عليه وسلموا إيكا فا سلم الله يقول وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم هذه نهاية الكتاب أسأل الله تبارك وتعالى التوفيق والصلاه ونسأل الله تبارك وتعالى أن يرزقنا الإخلاص والعلم النافع والعمل الصالح وأن يثبتنا بين القويين إنه ولي الدعاء والقدر عليه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا حي يا قيوم